نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وعلموا أن من من فواحد مواسم الطاعة سد خلل واستدراك النقص والتحويل ما فات وما من موسم من هذه المواسم الفاضلة إلا ولله فيه عمل صالح يتقرب به العباد إليه ولله تعالى فيه نفخة من نفخاته يصيب بها من يشاء بفضله ورحمته فاستعيذوا عباد الله من اغتنم مواسم السهور والأيام والساعات وتقرب فيها إلى مولاه بما فيها من طاعات فعاسى أن تصيبه نفقه من تلك نفخات فيسعد بها سعادة يأمن بعدها من النار قال رسول الله صلى الله عليه وسلم لا تحكرن من المعروف شيئا ولو أن تلق أخاك بوجه طلق أيها المسلم عرفت قدر عمرك وقيمة آياتك أما هان لك أن تتفتن لمصلحتك فتكثر من عبادة ربك وتحاسب على في الخيرات إلى الممات قال سبحانه وتعالى وعبد ربك حتى يأتيك اليقين أيها الناس وإن مواسم الطاعة العصر الأول من ذي الحجة التي فضلها الله سبحانه وتعالى على سائر أيام العام فعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال من من أيام العمل الصالح فيهن أحب إلى الله منه في هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله illa rajulun kharaja bi nafsi wa malihi wa lam yarji' min dhalika bi shay'in rawahu al-Bukhari adáwọ̀pẹ́ fún ọlọ́run àlékún ìkẹ́ rẹ̀ orí agẹ́ǹjẹ́ tán ẹ̀ ọmọba anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ara àlànà níbi sallallahu alaihi wasallam nígbà tí ànábì bá ń bá wọn sọ́wọ́ sọ̀rọ̀ àmàjòyè wọn pé ọ̀rọ̀ ọlọ́run la kọ́kọ́ o ọlọ́run yìí sọ̀rọ̀ tán ká tún gbọ́dọ̀ dálé lérí o wọ́n lọ́ba tí mo tóun fẹ́ rèé àbí ká bá fẹ́ láti lè rí rèé sí láyé tàlìkìyàmà. ànábì máa ń jóyè wọn pé ìlànà tí wọn fi ń sin lọ́run tí yóò fi jèrè ẹ̀sìn ní ìlànà Ànábì Muhammad nìkan ni sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ gba alárẹ lómi ma. èyí tó burú jù nínú àlámà rí àdáadáa lẹni ọ àdáadáa lẹnu ẹ̀sìn nàfìlà tánàbí ó yàn a gbọ́dọ̀ yan rú ẹ anabi sallallahu alayhi ó ní gbogbo àdáadáa lẹ pátá ànú ni o gbogbo tó bá jẹ́ àánú ó lè sọ̀rọ̀ dénú náà kọ́lọ̀ sọ wa mẹ́ẹ̀ má ti alọ́ máa ná o. jàmá mùsùlùmí èyí tí ó jẹ́ àkórí kótóbà wa lénìí òun náà ni fadl asr awa'il min dhil hijja. ọlá ti ń bẹ fún mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù tó lè hijja ọlá tí ń bẹ fún mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ òun la fẹ́ sàlàyé fúnra wa. èyí tá à ń sọ yìí à ń sún fúnra wa létí ni olùgbàgbé lọ́pọ̀lọpọ̀ wa. tábà wo sojú ọ̀run lónìí olùkọ́dà ó di ogún àti mẹ́sàn-án twenty nine. bọ́lọ̀ ń bá ní kárọ́sù lónìí. àti pé ọ̀la ní ọjọ́ àkọ́kọ́ nínú ìṣẹ́jánu. àwọn ọba rọ́ọ̀sù lónìí àti pé àkàwọ̀ náà bá ti máa ń ka Ramadan náà ni àkó náà ni wọ́n wá fi ọgbọ̀n àti ọjọ́ ahad tá a mà sí ọba látara àánú. tó ní sáwọ ẹrú ẹ̀ pàtàkì àwọn tá a jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ràn àkókò. ìfẹ́ tó ní sí wa ó wá yọ àwọn ó yọ àwọn àwọn ọjọ́ kan ó yọ wọ́n lẹ̀ ó yọ àwọn àsìkò kan ó yọ wọ́n lẹ̀ kọ́dà ń bẹnu àwọn ọdún náà àsìkò yìí ó lọ́lá àsìkò yìí ó lọ́lá àwọn ọjọ́ yìí ó wọ́n lóore fún wa látara nu ọlọ́run ọlọ́run yọ àwọn àsìkò kan lẹ́bẹ̀ẹ́. àwọn àsìkò wọ̀nyí á ṣeṣẹ́ kékeré á fi súnmọ́ ọlọ́run. irú àwọn asẹ́tà máa ń ṣe láwọn ọjọ́ míì láwọn àsìkò míì tí èyí sàwọn ọjọ́ tó lọ yàn láàyò àbáwọn àsìkò tó sàlẹ̀ sà fún wa yìí. bẹ́ẹ̀ bá wá ṣerú ẹ̀ ọlọ́wà fún yàn ní dìpìlẹ̀ dìpìlẹ̀ ládàá. irú àwọn àsìkò yìí opportunity ni fún mùsùlùmí lára àánú tó fún wa tó fún wa nù bí bónọ́ọ̀sì ni. gbogbo ọ̀nà tá a sáà ní fi wọnú ọlọ́run lọ́rọ̀ ni mo ń sánà gbogbo ọ̀nà tá a fi ní jìyà rẹ̀ ni mo ń sánà. àfẹ́ni tí ó nílò àǹfààní yìí ẹni tó ẹ̀sìn bá yé ni. ọlọ́run ní ti fẹ́ sí iye yẹn o. àmẹ́ni tẹ́sí òye tí ó bì í lé pé sẹ́tì bá ṣe ìwọ náà ni tó bí inú. ìgbà tẹ́sí òye ẹ̀rọ àwọn táyà náà sọ yìí tí ìbá wọn ṣe ṣé wọ̀ náà ni ẹgbẹ́ pẹ̀lú wọn lẹ́wì wọn ní sígbà tó wọ́n ti ní wọn náà. òun ò mọ̀ pé àwọn àánú ọlọ́run ara àwọn àánú tó ṣe fún wa táàkì ní wọn náà lélẹ́yìn lápèjúwe nísìn bẹ́ẹ̀ bá rẹ̀ tó kí wọn àyílà àbí ìmọ̀ gúrúbì jàn àbáwọn ọ̀run tó ní náfìlà ọ̀nì tóun kí tó sì jáde bẹ́ẹ̀ sí ìyànnáfìlà tẹ̀wá pé pé ní ah, àṣà ìyànnáfìlà ni. tàbí yóò bẹ̀rẹ̀ pé ṣé tì bá yẹn ìwọ̀ náà ni ẹnu tí wọn náà gbà pé yóò wọ ọ̀nà tí ò bá yan náfìlà bàtí èso ọ̀ràn yàn àmọ́ olùwà gbé àwọn náfìlà yìí kalẹ̀ fún wa ni fún àánú ni àwọn ìgbà tí ò yé àmọ́ ẹni tẹ́sí bá yé òun ni ó mọ̀ pé àánú lọ́wọ́ fi ṣe fún wa. àní Muhammad sallallahu alayhi wa sallam ó ti wá di gbáàdì kìyàmà àkọ́kọ́ sẹ́tọ́lọ́kọ́ yẹ wò nínú gbogbo sẹ́tà sí irun ni tọ́mọ́ ayẹ̀rún wa wò tán yẹ wò tán yẹ wò náà ìwọ̀n ènìyàn kọ́ mọ̀ sí dáadáa ọlọ́nẹ́bí wa ọlọ́run wa ní ẹ̀yin màláìka ní tó mú rẹ̀ dáa ni iṣẹ́ yòókù da iṣẹ́ yòókù da náà nù ní tó bá ti lè mú un da iṣẹ́ yòókù da náà nù. abáyé ẹ̀rùn náà rẹ̀ yóò àá ẹ̀fílẹ̀ kò sí tó dáná anabi adama kò bí kí yẹn ṣèdánwò kó wá mú thirty nine ah ah ọlọ́run o kó ti ìdí kìíní kan ẹ wà attendance wò ẹ wà attendance tó ẹ mọ àlèwé àwọn awò náà ẹ mọ dáadáa ọ ẹ fún ẹ dákun sí mo carry over ẹnu attendance ni ò ní yóò padà ọlọ́dún tó ń bọ̀ mọ́ irú ẹ̀ làwọn àǹfààní yìí tí ò yẹ ẹ̀ńtẹ́jù bá yé òun àti pé sí èwo ìwọ náà ni tí ì bá ṣe é. tó ahụ wọrùn ẹnu bẹ́ẹ̀ lọ́nà irú ẹni yóò gbé sókè tó wọ́n lọ́ lọ́wọ́ sọ màláìkà pé ẹ wò ṣe máa yan náfìlà tó bá kírun tán ọ̀nà ẹ máa yan sẹ́wọ̀n náfìlà ni ẹ̀kọ́ dọ̀nà yàn ìtàlẹ́ òbí wọ́n lẹ́ àánú ni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ fún pé ni òun wá pé dákun anabi sọlọ àwọn tábà sí nǹkan yẹn ìsúnmọ́ náà ọba á tún súnmọ́ náà ọba sí ni tó ẹ kí àlàfo ti ń bẹ láàrin sísúnmọ́ náà táwà lọ́dọ̀ fọlọ́n tẹ́lẹ̀ látọ̀jú ẹ ìyá yín bí èkó ni ọba ṣe súnà kanu súnà nẹ́bí kọ́lá bí èso ọ̀ràn yẹn lànàbí pé fún ọ o lè fún ọ díẹ̀ yóò wá di Ìlọrin sí yọ̀ọ̀fà ọlọ́kùn díẹ̀ díẹ̀ náà kan ọtún ṣe yìí náà ọtún sún ọmọ ọyá ọtún náà yọ ọtún ṣe yìí náà ọwọ́ atakúnjú kan ọ̀nà ìṣèṣọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ìbíkẹ́ náà àwọn ẹlòmí àwọn ọ̀ràn yẹn rẹ̀ àwẹ̀ ọ̀ràn yẹn rẹ̀ ìrún ọ̀ràn yẹn rẹ̀ wọ́n lè gbódógbò mi wọ́n wà ní ẹ̀wà àwọn anáfíìlà èyí tá à sọ fọwọ́ tó jẹ́ mùsùlùmí èyí ń fojú kéré gbogbo ń tà nábì ní a ṣe àpẹrẹpẹ tí ó sì yí ọ ní kánlá nábì ní a ṣe nǹkan yìí kọ́ wa máa bèè lọ́wọ́ bí wa pé bákan sì ti bá ṣe wọn náà ni ẹnu wo gbàgbọ́ wọn náà àmọ́ lè ṣe sábàbí náà rẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ó lè sábàbí náà fún yàn o jọ̀mọ́ àwọn àsìkò yìí wá pọ̀. ẹ wá ra àwọn àsìkò yìí ọlọ́run ọba àtàlẹ́bí sallallahu alaihi wasallam àwọn ẹni máa ń sọ fún wa kì í sàwọn àfa kan ní òmu tó pé àbẹ̀ lọ́wọ́ àfa pípò lẹ́sẹ̀ pé àsìkò yìí lọ́lá ọlọ́run ló lè má àtàlẹ́bí sallallahu tó bá níbi ká ṣe nǹkan kẹ́nu àwọn àsìkò yìí bẹ́ẹ̀ ẹgbọ́n ọ̀sìn nǹkan yìí mẹ́ ní ìdásà lẹ́sà fún ọlọ́run àtàlẹ́bí ló sọ fún wa o ẹ̀rù náà àwọn ọjọ́ márùn-ún ọjọ́ méje tá à ń lò láyé òṣèlú muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọjọ́ tó ń lọ láyé ọjọ́ tó lóore jù ọjọ́ jùmọ̀ ni ó wá sọ àwọn nǹkan tó fi lóore ó wá sọ àwọn nǹkan tá a ṣe ń bẹ tó tó máa ní ọjọ́ yìí lóore tó yẹ pé kankan bẹ ọjà mọ̀ jọ̀mọ́ torí àsìkò nínú àwọn ọjọ́ àwọn àsìkò tó wọ́n á lóore yìí ìkan la fẹ́ sínú rẹ̀ yìí làwọn gbàngbé oríire lélẹ́yìí o wọ́n sì mọ lẹ́kùnrin olómi kò ní jáde abẹ́rẹ́ wọn fẹ́ ta mọ́tò yìí lápẹ́jú ẹ ọ̀rẹ́ thousand ní o mọ́tò tó wọ́ ti five hundred thousand wọ́n parọ́ wọ́n ta wíńdò rẹ̀ báwọn náà wọ́n bá lọ tán àwa jáde wọ́n ti dúró ara nínú àwọn àsìkò tó ní ọlá jù láyé láwọn ọjọ́ ayé yàtọ̀ sálẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ dòlẹ́jà yìí ni ọlọ́run ni wọ́n á fi hàn sí kúngẹ̀rẹ̀ ọlọ́mọdé àfi wá ti kún gé orí wọn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti ó ti kìlọ̀ fún wa o. Ó ní gbogbo tí bá ń jẹ́ dáadáa gbogbo tí kò dọjú òní gbogbo tí bá ń jẹ́ dáadáa mùsùlùmí lè fojú kéré ẹ̀. Ṣé ẹ rí ẹni tí wà dáadáa bá mọ tó bá mọ́lá dẹ́dẹ́ tó bá mọ́lá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn wà dáadáa tánàbí sọ fún wa tó bá mọ́lá tẹ́lẹ̀ irú wọn ni wọ́n ṣe rere jù náà àsìkò tàbí bọ́ sí yìí. Àmẹ́ni tí ò mọ́lá tẹ́lẹ̀ yóò wá dààmú tí wọ́n ní ọlọ́kùnrin náà kíláàsì ná bí wọ́n máa lọ kíláàsì wọn wá yan kankan láàyò fún wa ṣẹ́ṣà nínú mẹ́wàá bẹ̀rẹ̀ yìí àfọjọ́ méjì nìkan náà láàyò mẹ́jọ yòókù wa ń kọ́ ọdún òbá wa ní tí wọ́n ọlọ́kùnrin ní ṣe ná. láàrin àwọn ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ méjì nìkan ni wọ́n yàn láàyò fún wa pé ìkàbá yìí ni ẹ ṣe ìkàbá yìí ni ẹ ṣe. ẹ̀rọ àwọn ọjọ́ mẹ́jọ tó kù ní tó bá wọnú dáadáa la lè ṣe èyí tó bá wùwá nu dáadáa la lè ṣe olùwàlá anábìlélá tàkìrọ̀ nàmínà lè máa rúfin ṣe ìhàn ẹ gbọ́dọ̀ fojú kéré dáadáa kankan láti máa ṣe fi dáadáa lélẹ́yìí ẹ má fojú kéré ẹ̀ wọ́lọ́ àǹtálùkọ̀ àkọ́ ìwádìí ìtọ́lìkì kọ́lá pé kọ̀ọ̀kan wo ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́ wo lásán kí rẹ̀ sì dùn kọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́ wo dáadáa kí rẹ̀ sì dùn wàhálà dáadáa ni wọ́n fojú kéré ẹ̀ wọ́n ṣe kéré bí gbẹ̀rẹ̀ bí bá ṣe bí dára ṣe rí nu o bọ́ọ̀ láti wá máa dáadáa wọ́n náà máa ṣe dára tó lè níjà wọ́n náà máa ṣe dára mẹ́wàá tó lè níjà kí òṣùwọ̀n wọn láti wọn dáadáa tó lọ́sùnwọ̀n ó lọ́sùnwọ̀n láti wọn dáadáa o kèé ṣe ń pè ń tá a bá ti rí dáadáa láwùjọ tiwa dáadáa náà nù báwọn àmì ìbára rí dáadáa láwùjọ tí wọ́n ń kọ́ òṣùwọ̀n ẹ̀sìn láti wò ó àfọwọ́ ibùdó kẹsìn wọ́n ní sáà ní dáadáa máa wá fakọ sùnà máa wá fakọ òṣùwọ̀n fi wọn dáadáa ni pé gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe ọwọ́ àgbẹ̀ mo fẹ́ ṣe kìíní yìí ní ètí wàá ṣe ọwọ́ àgbẹ̀ pé tó ṣe dédé súnà nẹ́bí báfà rẹ bá ní dáadáa lélẹ́yìí ọwọ́ ṣe dédé tó bá sallallahu alaihi wasallam ni tí àfáwà abdullahi abbas tí wọ́n gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé ma min ayyam al'amalu salih fi hinna ahabu ilallah fihi fi hadhi al-ayyam al-ashr wọn lọ anabi ni kò sí ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé ọjọ́ ayé là ń sọ àwọn ọdọ dé àsọ náì àsọ òru àmọ́ ọ̀sán àárọ̀ ànábì ni kò ṣiṣẹ́ dáadáa kan nínú àwọn ṣẹ́tì yẹn máa ń tó ṣiṣẹ́ dáadáa. Tílẹ́bí ọlọ́run ọba ó ní tẹ̀sí púpọ̀ tó tó yìí tí yẹn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí tí ń ṣe ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ dọ̀lẹ́ ṣẹ́jà kò síwú dáadáa òun. Níta sọ pé lọ́dún òní kò síwú dáadáa tọ́lẹ̀ sí láyé bó ṣe kókò tó. A lè fi wé iṣẹ́ tó ṣe tó kéré jù lọ bí irú ọ̀tún láwọn nìyí èyí tí yẹn ṣe tó bí ọ̀tún láwọn lè látọ̀tún alákọ̀jú eré sinimá ti rí ọ̀tún lára yìí tó bá ti kó kéré tó lóṣùwọ̀n àbí ní rí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí púpọ̀ ju èyí tí yẹn ṣe lú ọjọ́ òní yìí lọ tó bá ti kó tóbi tó kọ́là bó ṣe lọ́sàn-án ènìyàn bá ṣe látọ̀jú eré sinimá wọ́n kàn wò sùn báyìí nísìnyí ah lágbájá ẹgbà kọ̀ fún yàrá ìwà àpèjọ nísìnyí mo fún yín ní ọ̀rẹ́ 1000 yìí ẹ̀ ń sọdún ẹ pé dáadáa lèèyàn ṣeun inú ọdún tó wọ́n síkún sí dùn nínú ọdún òní báyìí. àwa rí ẹnìkan ní irú ọ̀sán lọ báyìí ó wá rí nǹkan tó lè pààyàn lá lójú ọ̀nà bí ìgò ó sì mú kú ẹ dákun èló lọ́nà kọ́lá kò ná látẹ́gùn kò yẹ kó gba ogun lára ẹ̀ ó kà mú kó ni bó ṣe kéré tó ni olúwa nífẹ̀ẹ́ ti ju one thousand or ten thousand téèyàn ń ná lójú òní lọ tó rọ́jọ́ mẹ́wàá yìí máa ṣe dáadáa mo wá sọ lẹ́ẹ̀kan pé ẹni tíṣẹ́ dáadáa ò bá mọ́la tẹ́lẹ̀ ní ọmọ wa yóò ṣe máa dààmú kàbí kí láwa sí náà bá sọ́dọ̀ àwọn dáadáa tó ń ṣe òun náà lọ́mọ kọ̀ǹtínú rẹ̀ èyí tó ọmọ ń fojú kéré tẹ́tẹ́lẹ̀ ọmọ ọ̀fi kún lápẹjúwe nísìn kéèyàn máa kírun ní jàmá dáadáa ni kéèyàn máa kírun jàmá dáadáa ni kódà kéèyàn ti rò pé èyí máa wà mọ́sálásí wọ́n pẹ̀rún báyìí ìdìde mọ́sálásí dáadáa ni o dáadáa ni o pẹ̀lú ah, sáfù wájú ní máa jòkó sí dáadáa ni sáfù ẹlẹ́ẹ̀kejì ní máa dúró sí dáadáa ni tó dáadáa nù ẹlòmíràn òkèlè náà sọ ìdáadáa yóò wá òkèlè òun fẹ́ sí báyìí yóò máa wó ní àwọn olówó máa ń gbádùn ní ti àwọn olówó fi sí dáadáa àmì dáadáa tí ò ní ná lówó kọ́dára dáadáa ni kéèyàn fẹ́ ṣèbàjẹ́ èèyàn fẹ́ ṣèbàjẹ́ kò wá ṣèbàjẹ́ ma tó lágbára láti ṣe ó wá filẹ̀ kò sí ma dáadáa ló náà èèyàn fẹ́ ṣe sí náà lẹ́sìn lápòjú ẹ̀ níṣẹ́ bọ́yọ̀ ọmọ ọtí ló pàdé ẹ̀rọ rẹ̀ ó wá wá lónìí ó wá bí jọ Sunday lápòjú ẹ̀ níṣẹ́ ah, ọgbà ọmọ yìí wọ́n lọ àsìkò táwa yìí èyí tó ń ṣe lọ́mọ wọn náà ṣe dáadáa ó wá lọ bẹ́ẹ̀ Allah àpẹẹrẹ èyí tó ń ṣe òun náà dáadáa ni ẹ̀fọ́ tánàbí sọ̀tọ́ tí wọ́n ní kálukú sọ sẹ́ dáadáa tó bá ṣe kọ́bí bẹ́ẹ̀ lọ́n ẹnìkan nu wọn pé òun fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sì ná òun ò bá ṣe sì ná mọ́ dáadáa wọn kà sí. sọ́ọ́rù ọ̀pọ̀ ìmutí náà àìmutí rẹ̀ wọn náà ẹ̀kọ́ fi bẹ̀rù ọlọ́run bá ní dáadáa nì. ìwọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àníbi sọ̀rọ̀ sọ́nà fún wa kò sí sẹ́tì yẹn lè ṣe láwọn ọjọ́ lásán. yàtọ̀ sí ọjọ́ mẹ́wàá yìí tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí sáwọn ọjọ́ yìí. àwọn sábẹ́ ní ìwà ṣe tọ́sọ pé ọ̀nà wà lálẹ́ jihadu fi sabilillah wọ́n fẹ́ wọ́n pínpín ní ẹ̀sìn nípa tó wọ́n wá mú iṣẹ́ tó ní agbára jù nù tẹ́ jihad kí wọ́n yọ ìdásí yàn kí ẹ̀yà ọ̀dọ́ lọ́ba aláì iṣẹ́ tó lágbára ni ẹ jihadu wọ́n rẹ̀ púpọ̀ rọrùn. wọ́n náà ti bẹ̀rẹ̀ bí léèrè pé wà lálẹ́ jihadu fi sabilillah tí ẹ bá ṣe jihad lọ́gọ́ lásán nítorí sọ ni pé iṣẹ́ tí ẹ bá ṣe kẹ́ẹ̀ṣe jihadu ní ọjọ́ lásán kọ́ àkóso ọ̀sán àwẹ̀ lẹ́sẹ̀ iṣẹ́ bá ṣe nú mẹ́wàá ìṣẹ́dù níjà yìí ó bá ti kó péré tó ọlọ́run nífẹ̀ẹ́ sí ju kẹjagun lọ. èyí ànábì ni o àfihàn rọ́jò lónìí afẹ́nìkan tó jagun lọ́jọ́ lásán ọ̀rọ̀ jàbí nafsi wà màlì. ó jáde lọ sójú ogun àti dúkìá rẹ̀ àti gbogbo tó jáde lọ àtẹ̀mí rẹ̀ wọ́n ti parẹ́ sọ̀rọ̀ eh, èyí ò ní kadé ẹlẹ́yìn tóbi lóòótọ́ ṣèhídínú tẹ́ẹ̀tì máa fà ní ńláńlá tí ń bẹ ní ibi ìdòlẹ́sẹ̀jà yìí ni o torí sí ẹ̀hìn díẹ̀ tó bá kú sójú tá náà bí sọ yìí tó bá kú sójú ogun irú ẹni bẹ́ẹ̀ bá ju àlè kìámà wọn ò ní bèrè bèrè kan lọ́wọ́ rẹ̀ àwọn ò ní sèṣì rọ́ṣẹ́ yẹ́dẹ̀kọ́lù jẹ́nẹ̀rẹ̀ jẹ́nẹ̀tẹ́ bìlẹ̀ àzáàbì ọlásùhàn ọ̀rọ̀ lu àlìjẹ́nà ni wọn ò ní bèrè kan lọ́wọ́ wọn ò sì ní pọ́yà náà ẹni tó tún yógun ìyún nìkan àlẹ́ ìrìn kó yọba ìjọba tó bá wá rí ìkílẹ̀ wọn dúró dé àwọn ṣe dáadáa wá pọ̀ dùn àwọn òbí rẹ nú ìwọ tó máa ń ní aládùúgbò látẹlẹ stop it kì í wá sí pé lásán o ọmọ bá lọ bẹ́ẹ̀ náà ni ọwọ́ pé tẹ̀ ẹ́ níyàn ńlá lásán pé tọba dé báyìí gbogbo bí tọba dé náà yẹn máa ń dùn dáadáa mọ̀ lọ́nà àmọ́ wọn tó yẹ gbogbo bá ti dé báyìí ó tún dé orúkọ dé wàhálà dáadáa kọ́ abiyọlọ́wọ́ bá lékè ọlá mọ́sà fún wa dáadáa ṣe o fún wa dáadáa ṣe ọlọ́jẹ́ kan rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدوك فالون عليكم كي الله أوري أجين جته كما بنسلا محمد صلى الله عليه وسلم جماعة مسلمين èyí tá ń الله wa sọ lọ́wọ́ ọlá tí ń oṣù tó lè hijá ó lè bẹ̀rẹ̀ lọ́la àbọ̀túnla. gbogbo dáadáa gbogbo dáadáa tí ẹ bá wọn ń ṣe láyé èyí tí ẹ bá ṣe ní mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ó dáa jùlọ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ. mo wá sọ kan lẹ́ẹ̀kan pé àwọn méjì kan ni wọ́n ṣẹ́ ṣàmẹ́ pẹ̀lú àwọn kan tá a ṣe nínú mẹ́wàá yìí òun nàní ọjọ́ àràfà wọ́n ṣẹ́ṣà rẹ̀ fún àyè gbígbà àwẹ̀ ẹni lásán ọlá ọ̀tọ̀ ni kò wá dí àwọn dáadáa mí ìdíyàn lè di lọ́wọ́ bẹ́ẹ̀ lè sọ lọ́wọ́ kò tó pé òkú ọ̀sẹ̀ dáadáa bí mọ́ o bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọdún kéèyàn pẹran méjì ṣẹṣà àwọn ọjọ́ mẹ́jọ tó wá kù yìí wá láti one day eighty sáwá lè gbà wá mí àbẹ́ àlè gbà wẹ̀ àbíkẹ́mi rò pé ní tí mo lè fi dáadáa pé ọlọ́run kún mi mo lọ dáadáa lọ́wọ́ ah àwọn aládùúgbò wa èmi máa ń fẹ́ràn jẹun àwọn aládùúgbò yẹn fẹ́ràn jẹun sẹ́mi mi lè pẹ́ran fún wọn. àbí ìgbà táwọn ẹbí yóò sọ ó ní gbogbo etí ń jẹ́ dáadáa ni gbogbo ń tá a bá ti máa dáadáa. sàfihàn tó ọkùnrin àwẹ̀ rẹ̀ mi lọ́rùn ẹlòmíì náà fi lọ́rùn lọ́rùn ẹlòmíì kàṣà lọ́rùn lọ́rùn bá fi àwẹ̀ ọlọ́run fi àwẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn dáadáa. Masha Allah wọn náà lè gbàwẹ̀ ọ lè gbà kò àmọ́ ká sọ pé ànábì ìlú agbára ẹ̀mẹ́ wọ́n nù àwọn nù sọ pé àwẹ̀ ẹ̀mẹ́ pé àsọ pé kọ́dà sọ pé dáadáa báyìí ní mẹ́ni di àwẹ̀ òní àmọ́ èyàn rí pé ara dáadáa làwẹ̀ ànábì òsì yàyẹ̀ kúrò tòbí ọ̀rọ̀ pé dáadáa tó fi lè ṣe pé àwọn aládùúgbò tiwa kí n fún wọn lóúnjẹ kí n róúnjẹ tútù kí n tún pa ẹran kí n há fún wọn láì lánìí ẹ̀kọ́ ti léyà tó dáadáa lẹ́yìn ọ̀nà jọ̀mọ́ dáadáa ni ọ̀yìn tó ọ̀gọ̀ ọ̀sọ̀ pé ní àbíkéyàn ṣe o àbíkéyàn ṣe o tí ó bá ti ṣe bẹ́ẹ̀ dáadáa lélẹ́yìn náà mọ́ta fún ara aṣọ ọlọ́run lára nǹkan tó yẹ ká ṣàlàyé tó súnmọ́ kó ti kọjá kó tó di ọjọ́ mẹ́jọ ìṣẹ́lá Muhammad ó lẹ́nu tó bá láníyàn fún òfẹ́ pẹ̀ràn léyà ara súnà rẹ̀ rí o irú ẹni bẹ́ẹ̀ tí ó ṣubú lẹ́sẹ̀ jáwá fi lè yọ pẹ́rẹ́ báyìí kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò níbi ìwọ̀n eré rẹ̀ mọ́ kò sì gbọ́dọ̀ mú nǹkan kan kúrò níbi èékánná ara rẹ̀ ṣe pé irun gbajú wa mẹ́tẹ̀ tẹ́lẹ̀ àbí àyè mú yín tẹ́tẹ́lẹ̀ náà bọ́ ọlọ́run tẹ̀lé sàánú ìrátà ilé yẹn kọ́ fínú gbọ́n wọ́n bá ti á ní jáde má gbé mọ́ o àdáadáa lọ́nu fa sẹ́yìn tó fínú gbọ́n lẹ̀ tí ò gbé mẹ́wàá bẹ̀rẹ̀ dáadáa ládàá ní fún lọ́tọ̀ tó láwọn kan há kò dákẹ́ ẹ̀ má èèwọ̀ ni kí mùsùlùmí ọkùnrin èèwọ̀ nípa haramu ni sọ́ọ́rí bí ọtí ṣe jẹ́ haramu kéèyàn ṣe jìnnà kó jẹ́ haramu kéèyàn ṣe jẹ́ haramu bẹ́ẹ̀ náà ló jẹ́ haramu kéèyàn máa ma kó ńláńlá ni ló tẹ́lẹ̀ yìí bá gbà èmi sálù kí wọ́n gbàdé sálù sálù ọ̀nà àkílọ̀ ló pín ìwà àdìjẹ́ náà láyé tó yí àlànà mi lọ. ṣùgbọ́n àwọn mùsùlùmí ẹgbẹ́ àwọn láàyè kún fẹ́ pa ẹran tó fi bá ti yọ báyìí kò bọ̀ ọmọ ìyẹn ni pé láǹfààní lónìí tó ráàmù bọ́yá ó so jáde lóyè àti kò ní jáde ó sún ti máa ń jáde lásìkò máa gúnmi yẹn ni ìyẹn pé ọfẹ́ sẹ́run ọfẹ́ gé kánà rẹ ìwọ náà ọlẹ gẹrun láti sìn kọ́dà wọ́n àdíláwọn kan tọ́kún ní ah, dáadáa tó ń fẹ́ ṣe ń sùn níjà yìí ni pé mo fẹ́ ra àgbò fáwọn èèyàn ọmọ àlẹ́ ló kàn wọ́n náà tí ó wà ní sìn wọ́n náà lánìí àmọ́ máa lánìí ẹ̀kún wọ́n bọ̀ ọ́ wọ́n náà lánìí ẹ̀kún náà bóyá mo sì lè mo sì lè mo sì má sì sọ́ọ̀bù náà kí mi náà sì kọ́lá bó ṣe ògún pé so eléyìí ni sunna anabi sallallahu alayhi wa sallam tí a ṣe ní òní kẹ́hìndé ṣe so ọ̀fẹ́ sínú ọ̀fẹ́ gé kanna ẹ̀yà àwọn yàrá náà ẹ̀fẹ́ dínú obìnrin náà ń pẹ́ràn o. àmọ́ àwọn ìyàwó yẹn náà wà padé kọ́dà ó wọ́n díẹ̀ lọ́dọ̀ wáyà yẹn àwọn obìnrin náà pa àwọn ẹlẹ́hà àwọn ẹpẹran akérèdà ẹpẹran yẹn hà ẹ máa ẹ̀yin náà máa pẹran ojúmọ́ la máa ń sọ ẹ̀yin náà máa pẹran kọ́dà ẹ wò dìpọ̀ ẹ̀yin bíi mẹ́rin bíi ogún ẹ méje ẹ àìsà eh? fún kéré tó náà ní máa ń pẹran àwọn wà náà ní kí wọlé yá kí náà ní wọ̀ ìwé sí mari náà ni wọ́n náà kò sí ìdíkọ́ mari kan tó wọlé yá sọ̀rọ̀ wá sí balabala bọ́ balaga àwọn afáàlẹ̀ yẹn lè pa ó dá pọ̀ kí yẹn pa o so ẹ̀yẹn lẹ́yà yẹn máa pa so àìsà máa ń pa léyà kọ́dà ní sọ̀tún náà pé wọ àìsà ẹran rẹ dùn fún rẹ wọn alájẹ obìnrin pẹran <laughs> obìnrin ọdájú bá ọkì ọbẹ bọ̀rẹ̀ lọ́rùn alábìnrin káyísà ó bu ẹran fún rẹ̀ ọ̀nà bá àpọ̀ lè du wà á bẹ̀yàn kan bọ̀ du. aṣọ́pẹ́nu súnà ní Muhammad ló wà ẹni tó fẹ́ pẹran kó dùn kan ẹ̀ èwo ní tí bàbá bẹ̀ O oyè tó máa ń jẹ́ ládùúgbò lọ́tọ̀ nù tó lè dìjà ta ló dún ẹran yìí ọba tó dùn ọ̀tọ̀ tó lè já dùn mọ́. ìgbà ìjà sí ni wọ́n kò sóyè kan tó fi mọ̀ dúbú àwọn oyè tó lú ẹ̀ tó wà nú ẹ̀ dì làdáni ìmọ̀ọ́mù kí ló dúkù ẹ́ àwọn aláṣẹ àdín lẹ́àkù àmọ́kànlẹ̀ kan ní máa jọ ìmọ̀ dúdú ẹni tó lẹ́rẹ́ nínú súnà ní Muhammad tó pẹ̀lẹ̀ fún rẹ̀ súnà nù tó bá lójú tí ò lè dá pa yóò wá bẹ̀yàn pa wọ́n lára súnà nẹ́bí wa ni pé ìwọ tó fẹ́ bẹ̀rẹ̀ náà pa dúró ń bẹ̀ wọ́n kọ ọdún ọjọ́ àwọn àdúrẹ́gbẹ̀ báyìí ni ẹnu mi ọ̀bẹ́ mi dúdú ẹlẹ́rẹ̀ tí ìdání yìí di òun ti dúró náà kíláàmù ni ó kíláàmù gidi nínú ẹ̀sìn wa sọ ẹni tó bá bọ̀ dú ẹran náà hẹ́n ẹ lè fún lówó ẹ lè fún lówó ọ̀yà rẹ̀ pẹ̀lú gọlọ́ àwọn àdájọ́ tó sọ̀pọ̀ mọ́ ẹran a máa sọ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́ tó ti jẹ́ mi wọ lọ́hùn wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta